Charge FM. 101. 101. Point one. Choose dispersal. Aago mẹ́wàá òwúrọ̀ òjòrò kìí láti kàn ní àyíkò tó one zero one point one. Àsìkò ti tó láti darapọ̀ mọ́ Ọládùnní Bello lórí ọ̀tún ètò Alifik Filislam. Allahu alladhi la إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين àtúntí ẹ̀yìn olùgbọ́ akáàbọ̀ sórí ọ̀tún ìtòyí ètò àti àpẹẹrẹ àlejò òfin Islam lẹ́yìn tí alimadina Center ní pápá abẹ́rẹ́ lógún ẹ̀ṣọ́ tí wọ́n ṣe agbátẹrù ẹ̀ abẹ́ Allah kó tí wọ́n bá fi ṣàlékún ìtẹ̀síwájú àti àgbéga rere fún wa Insha Allah ọ̀làdùnní bẹ́ẹ̀ ló kọ́ mi mo sì ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ al Center ní pápá abẹ́rẹ́ lógún Sheikh ayakumullah ẹ káàbọ̀ sórí ètò sáà ìbéèrè láwùkọ́ tí màá kọ́kọ́ máa fi ṣíde òun náà ni èyí tí ó wá láti ọ̀dọ̀ umu abdulrahman ní asaudiya wọ́n ní kí ni yóò jẹ́ ọ̀nà àbáyọ àbí òfin ṣẹ̀ríà lórí ẹni tó ṣe pé ó ti ní iṣẹ́ kan tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ látàrí pé ó ń gbìyànjú tọ̀ tó ń tẹ́nu ẹ̀ ọ̀rẹ́ rẹ̀ kan wá ké sí bíà iṣẹ́ kan sì tó ń bẹ tó ṣe pé ó tún yọ owó ju èyí tó ń ṣe lọ ọ̀yọ́ àmọ́ bọ̀ bí so wọ́n ṣàlàyé iṣẹ́ ń fún un ṣùgbọ́n wọ́n jọ pé wọ́n ṣàlàyé àwọn ewu àti àwọn mọ́jẹ̀mú tó tún pamọ́ sí bẹ́ẹ̀ wọ́n sá padà dé ọ̀dọ̀ ẹni tí ó ní kọ́ máa bọ̀ nígbà tó débẹ̀ wọ́n jọ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ wọ́n ń fọwọ́ rẹ̀ lé iṣẹ́ wọ́n ń fojú iṣẹ́ hàn wẹ́rẹ́wẹ́rẹ́ so wọ́n fi ṣe oṣù kínní oṣù kejì nínú iṣẹ́ òun wá ní pé wọ́n ń kó àwọn ọjà kan lọ bí àwọn lamp lápèjúwe wọ́n ń kó lọ àwọn blender nǹkan kan báwọn wọ́n ń kó lọ sáwọn ìlú lóríṣiríṣi láti lọ́ máa tà tó bá ti wá dọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n máa tà fún wọ́n máa sọ pé ọjà yìí o bóyá eight thousand naira àti seven thousand naira òun gẹ́gẹ́ ni dèdè yín tó yẹ kí wọ́n tà wọ́n sọ pé ten thousand naira ni ṣùgbọ́n ẹ̀bùn ń bẹ bíi pé wọ́n sọ pé wọ́n ṣe raffle draw ẹ̀hẹ́ pé ẹni tó bá jẹ yóò gba ẹ̀bùn nǹkan kan at the end of the day lópin gbogbo ohun tó bá polongo fún wọn tán sì tajà táwọn onítọ̀hún sanwó tán rajà wọn ò ní padà wulẹ̀ ṣe tráfù dùrọ̀ nǹkan nǹkan òun ní ṣe fún wọn mọ́ wọ́n sì tajà wọ́n lọ wọ́n tún lọ sáwọn àbòmíì ẹni wá sọ pé òun ò lè tẹ̀síwájú wọn pé káì rìbá lélẹ́yìí jọ púpọ̀ òun ò lè tẹ̀síwájú mọ́ ọ wá ní pẹ̀lú àwọn bí táwọn ti tajà sí wọn táwọn sọ pé àwọn ó ṣe eh, ráfù dùrọ̀ nǹkan nǹkan fún wọn táwọn ò ti ṣe kí ni ẹrù tí ń bẹ lọ́rùn ti tò wọn lọ́dọ̀ Allah lọ́jọ́ àgbéǹdàlẹ̀ kìyàmọ̀ sí Allah tó fi fa òun yọ pípé kí lọ́nà àbáyọ eléyìí ó jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ó ní ètò wá láti ọ̀rọ̀ bọ́dà Saeed láti Italy wọ́n ní nínú ìdánilẹ́kọ̀ọ́ tí àwọn gbọ́ nípa oríṣiríṣi ìdájọ́ tó wà fún ẹni tó bá pààyàn tó bá ṣèyàn léṣe nínú àgọ́ ara wípé tó bá lọ ṣẹlẹ̀ wípé ẹni tó jẹ́ bíi ẹ̀gbọ́n ó ń bá àbúrò wí látàrí inú tó wá ń bí ẹ̀gbọ́n ọ̀sà mú nǹkan kan ọ̀sà lẹ̀ mọ́ àbúrò Allah bá kára kó ṣe pé ojú kan fọ́ kò sì máma pípẹ́sẹ́ yọ òun náà ń bẹ lábẹ́ni tí ọ̀sán ìkẹràn tí ọba san ṣé fúnra rẹ̀ ní ọ̀sán ni àbí wọ́n bóun náà san eléyọ jẹ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ọ̀dà ẹ̀jẹ̀ ń darúgbà wọn náà. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah. وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنت تنسى تلتنا قيسي سامي ilé tó ní ṣe pẹ̀lú mímọ ta ọjà fáwọn èèyàn káàkiri ṣùgbọ́n ọjà tó ṣe pé kò yẹ kó ju ẹgbẹ̀rún mẹ́jọ náírà lọ wọ́n máa ta ní ẹgbẹ̀rún mẹ́wàá pẹ̀lú pé àwọn ẹ̀bùn wà téèyàn jẹ látàrí ríra ọjà tàwọn ṣé ó tọ́ káwọn tẹ̀síwájú pẹ̀lú irúṣẹ́ yìí àbí kò tọ́ ọkọ ní polówó ẹlẹ́dàá wa ó ṣe rọ́ ó ṣe léwọ̀ irọ́ tẹ̀sí rí yẹn òun náà ní bàbá àṣàlẹ̀ fún gbogbo àwọn àwa ọ̀ràn adáyòkù hmm. gbogbo ẹni tí bá ti ń parọ́ kò sí aburú kan nínú àwọn àwa rádaràda pálapàla tí ò ní rọrùn láti jẹ́ pé kọ́ wáyé gbọ́wọ́ rẹ̀. Hmm sọ ẹ̀yin parọ́ fáwọn èèyàn pé ẹ̀bùn wà tí wọ́n jẹ nígbà táyìn ti síwájú mọ̀ pé ẹ̀ka ń parọ́ láti fi tajà ni sọ nǹkan tẹ́ ń ṣe yẹn kò dáa ọ̀tà kò fin Allah olúwa ẹlẹ́dàá wa ṣe irọ́ pípa ó ṣe léèwọ̀ yàtọ̀ sí eléyìí kí n máa tajà pẹ̀lú pé ń bá ti rà yọ jẹ ẹ̀bùn eléyìí náà tún tọ́ lábẹ́ òfin ṣẹ́ríyà eléyìí kì í sowó ìlé náà ń pè tẹ́tẹ́ ni wọ́n ń pè so nítorí pé rírà tí màá rà inú jẹ́ kí n jẹ nǹkan kan látara rẹ̀ so kò káyọ̀ pé ẹ kópa nínú orú nǹkan báyẹn torí pé tẹ́tẹ́ haram ni gbogbo ọ̀nà yòówù tí wọ́n bá ń gbà ta tẹ́tẹ́ láyé kò tọ́ kí mùsùlùmí kọ́ máa bá wọn kópa ńbẹ̀. ọjà yóò yẹ kó jẹ ẹgbẹ̀rún mẹ́jọ lọ àwa ń ta mẹ́wàá eléyàn kò síyàn jẹ́ ńbẹ̀. Hmm. lópin ìgbà tó ṣe pẹ́ni tí ọba ti rajà lọ́dọ̀ yín ẹ̀ fasọ̀bọ lójú ẹ̀ sì fi nǹkan di lọ́pọlọ. Hmm. so òun náà mà so ìdúnàdúrà gan ló tún bá débi kó tún rà ní ẹgbẹ̀rún mẹ́wàá kí torí inú káràkátà tẹ́lẹ̀ náà òfin ṣẹ̀rí àṣọ pé wọ́n mọ sórí ọgbọ́n ni hmm. torí pé ẹni tí ń tajà gbọ́dọ̀ gbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ẹni tí ń rajà gbọ́dọ̀ gọ̀ hmm. so nígbà tí wọn náà bá rí i pé iye tó ti ná yìí pé ọ lọ́sàn-án ìgbà tí wọ́n tó ń tajà bá rí i pé iye tí wọ́n ti ná yìí pé ọ ìníwọ́n náà pè kí wọ́n mówó wá so Islam ò sì fi gbèdéke kan sí iye èrè kan téèyàn lè jẹ lórí owó kan kó tó má jẹ èrè àjẹwú torí pé èrè àjẹwú lọ́rùn Yorùbá lọ́mọ̀ Hmm. so nínú ṣẹ̀ríà èrè ọba àpọ̀jù bẹ́ẹ̀ lọ kò sí tó burú bẹ́ẹ̀ nínú ìgbésí ayé ànábọ̀ Muhammad sallallahu alayhi wọ́n fún sọ abẹ́ kan ní dinar ẹyọkan bí ká fún yàn ní ogún ẹgbẹ̀rún náírà pé lọ́ọ́ rẹran wá fún wa lọ́ọ́ ra gbó wa sọ abẹ́ yìí ńgbà tí ó mú owó yìí dọ́jà bá fi ogún ẹgbẹ̀rún àpò òun fi ra àgbò méjì ibi títí wọn ń bọ̀ ọba tún rẹ nìkan ṣe ọ̀nà ọ̀kan nínú àgbò méjèèjì ọba tún rí ta ní ogún ẹgbẹ̀rún hmm. iye tán fún gẹ́lẹ́ ló tún rí tóun rí àgbò méjì rà lórí kàtà hmm. àwa mú àgbò ẹyọ kan wá fànàbì àtowó tànàbì kò fún sallallahu alaihi wasallam bóò ló ti jẹ́ ànábì ọwọ́ sàlàyé fànàbì sallallahu alaihi wasallam ànábì wàá ṣàdúrà pé olúwa ó fi ìbùkún sínú káràkátà rẹ̀ hmm. níbi pé sábẹ́ wọ́n sọ pé nù gbèsè ayé rẹ̀ kò sí tó jókòó ti pọ̀ níta tí ò ní tà látàjèrè torí ẹ̀ kò sérè kan tó jẹ́rè àjẹwò lọ́rùn lópin ìgbà tí ètí ṣe pé ẹ lò sójú fẹ́ni tẹ́ fẹ́ tajà fún kó tó di pé ẹ ta fún ẹlẹ́yìn ìjẹba àmọ́ iṣẹ́ yẹn kì í ṣiṣẹ́ tó tọ́ torí tẹ́tẹ́ ńbẹ́ńbẹ́ wọ́n ní àwọn gbọ́ àwọn adájọ́ ṣẹ̀ríyà eléyìí tọrọ mọ́ kí ni tọ́jú ọ̀ràn lórí ẹni tó bá ṣe pààyàn lámàá àbóṣekú pààyàn láfàṣì ṣe pààyàn ó ṣèyàn léṣe lámàmá ṣèyàn léṣe àbọ̀fàṣì ṣe ṣèyàn léṣe tó bá jẹ́ pé gbọ́n ní bá ń bàbúrò wí ńkọ́ tó tí ẹ̀gbọ́n yìí wá mú nǹkan kan tó sọ má búrò ló kọ́ pé òun bá wí sẹ́mi ni mò ń bọ́ sọ̀rọ̀ tó ń wò mí bá hmm. lọ́ba sọ àbúrò ní nǹkan bí nǹkan ti ṣe bá àbúrò tàì bá báyìí àbúrò ṣubú lọ́ba kú ta lápọ̀pá ìwọ lọ́pàá ìwé iṣẹ́ má sọ nǹkan máa kókò torí ẹ̀ ká máa sọ́nú bí ká sì máa sọ nǹkan jùmọ̀yàn nítorí pé níta jùmọ̀yàn bó bá jẹ́ pé ní tó lè ṣèyàn léwu ni ẹ̀ mọ́bi tí ó ti bá ẹ̀ sì máa sìkò tí ó bá sí báwo ni ó ṣe rí ipò wo ni ó torí ọjọ́ kú tiẹ̀ ti pé ọ̀sọ́ nìkan ọ̀sọ́ nìkan yóò kù so olúwa ti wá kọ́ pé ìwọ ọlọ́pàá so ti wá pa nìsín so bó bá pààyàn wọn lọ pa á wà wò ó sẹ́rù tó sọmọ sẹ́rù rẹ̀ máa pààyàn bẹ́ẹ̀ ni máa pààyàn àmọ́ sọ sọ́mọ ń sọ́mọ àtọ̀tẹ̀ ni àkésọ̀tẹ̀ lọ́wọ́ àlàrin títúnṣe lọ́ọ́ fẹ́ túnṣe sòkò máa gbọ́rọ̀ kọ́ máa ṣe dáadáa lọ́ọ́ fẹ́ túnṣe ó ti wá jẹ́ pé nǹkan tó lè ṣèyàn léṣe ìníwọ́ lò sọ àsopọ̀ dàbí ìgbà tó máa máa pa ni ọkọ̀ máa máa pa ó fàṣìṣe pa ó dàbí ìgbà tó máa máa pa àwọn ìpààyàn torí ẹ̀ owó ẹ̀mí ni wọ́n máa san tọ́ tí ọba wa jẹ́ pé nǹkan tó sọ ọmọ ẹyin ju rẹ̀ lọ́ba àádọ́ta ràkúnmí àádọ́ta ràkúnmí lọ́sàn bọ́ọ̀bá sì ní ràkúnmí ọ̀sọ̀ ọgọ́rùn-ún márùn-ún dinar ọgọ́rùn-ún márùn-ún dinar eléyìí tó túmọ̀ sí sixty million naira sixty million naira sọ eléyìí ń jẹ́bù sí. ṣe ṣe òun ni ó wà á san lọ́wọ́ ara rẹ̀. ẹ̀ tó bá ti jẹ́ àṣìṣe ni wọ́n bá san bá pa màmá ṣe òun ni ó san. ti alákọ̀ọ́kọ́ ẹni tó bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ wa ni kí lọ́nà àbáyọ tó fi jẹ́ kó gbó rìbá nǹkan tó ń fi láwọn táwọn fi jọ ṣe bí oṣù méjì tó ń fi. kéṣe rìbá wọn pe lẹ́yìn àní tẹ́tẹ́ tẹ́tẹ́ ni. bóòlù ń ṣe wá lè rọ́ọ̀lù. àwọn tó gbogbo ẹni tó bá mọ̀ pé ń tajà fún yọ́nà sọ fún wọn pé kí wọ́n má bínú irọ́ làwọn pàǹgbà pàwọn àwọn fún wọn lẹ́bùn àìsí jẹ́ bẹ́ẹ̀ kí wọ́n máa tọrọ àforíjì láàrin rẹ̀ àti Allah kọ̀ pàṣẹ yẹn ti zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wá síta gbangba tí a kò ní jẹ́rìí ṣàtúnlùbà sí irọ́ lẹ́yìn tí ó máa ń wáyé ní marina ní èkó yóò tún wáyé inṣàlá ní ọ̀túnla ọjọ́ àìkú sunday ọ̀sẹ̀ tí ó ń bọ̀ yìí tí í ṣe ọ̀túnla inṣàlá ní marina ní èkó láago mẹ́wàá àárọ̀ gírégé Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lọ́gbọ̀nsọ́ àwọn náà ni wọ́n sì máa dá a lẹ́kọ̀ọ́ níbi bẹ̀ yìí inshallah bákan náà kí n máa fi tó wa létí pé wá àsìta gbangba yóò tún wáyé nílùú Kìṣí ní gbàgàlú gbàgàlú ìlú Kìṣí èèyàn Kìṣí town hall yóò tún wáyé inshallah lọ́la òde ọ̀la ọjọ́ sátọ̀dẹ̀ tí ṣe ah, ọjọ́ tí ó gbẹ̀yìn ó ti ṣe ọjọ́ kọkànlá oṣù kejì twenty twenty three bàkàtà bíyà inshàlá ní dédé agogo mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní kìsìtà hall àwa tí a bá ń gbọ́ kí a sọ fún àwọn tí wọ́n ti gbọ́ báyìí allah yóò ṣe rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa yóò sì ṣọwájú ìgbà náà lọ zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six orúkọ yín o. sàwọn ìbéèrè láti sẹ́yìn. ìbéèrè yìí. ìbéèrè ni pé àwọn kan wà lẹ́yìn pé tó máa ń kírun especially bíi ìmáàtì sálámù alákọ̀ọ́kọ́ wọ́n sálámù ọ̀fẹ́jọ́ alákọ̀ọ́kọ́ hmm. sálámù ìwà ilé àwọn jẹ̀mẹ́ ni ó sálámù ọ̀fẹ́jẹ́ hmm. wọ́n ti máa sálámù ẹlẹ́sìtì yẹn fẹ́jẹ́ ti di àwọn jẹ̀mẹ́ ni sálámù ọ̀fẹ́jẹ́ ti di wọn alhamdulilayi ní ìgbà tí ìmáàmù bá ti sálámù àwa náà sálámù gẹ́gẹ́ bí adéka níbi sallallahu alaihi wa sallam tó ní innama ju'ila al-imamu liyu'tamma bihi wọ́n gbé ìmáàmù síwájú nìkan lè máa wà àwòkọ́sí rẹ̀ sétí ìmáàmù bá ti wá sí sálámù ẹ̀yọ̀ kan ó ti tó wà àwòkọ́sí àbódìgbà tó bá tó ṣe méjèèjì pé ìtọ́dọ́gba jù ní kó dìgbà tó bá tó ṣe méjèèjì pé èsì pé tó bá ṣe sálámà kan ẹ̀yin náà ṣe kan tó bá ṣe kejì ẹ̀yin náà ṣe kejì ó dìgbà tó bá tó ṣe méjèèjì pé nítorí pé pẹ̀lú eléyàn la fi lè bọ́ nínú ìyapa kan tó wà láàrin àwọn fuqaha eléyìí tó sọ pé sálámà méjèèjì ń lọ́ràn yẹn nígbà táwọn púpọ̀ sọ pé ẹyọ̀kan nìkan lọ́ràn yẹn ẹlẹ́ẹ̀kejì kì í sọ̀ràn yẹn sọ láti lè bá bọ́ lọ́wọ́ ìyapa àti tí ìyapa yẹn lè bì torí rẹ̀ ṣe sùúrù kí ìmáàmù ṣe sálámù méjèèjì kó tó di wípé ẹ̀yin náà ẹ ṣe sálámù méjèèjì. lápèjúwe kápẹ́ wọ́n fẹ́ kí fatiha lẹ́yìn ìmáàmù rẹ̀ táwọn kékeré ṣe pé tí ìmáàmù bá sọ pé alhamdulilayi rabbil alamin ni wọn náà sọ pé alhamdulilayi rabbil alamin arrahman rahim ni wọn náà sọ pé arrahman rahim wàá ṣe sùúrù kó parí fatiha yẹn náà kó tó di wípé ìwọ kéjì ẹ̀ náà. ẹ lórúkọ yín o aleykum salaam wa rahmatulah ọkọ nígbà tí ń pè fáfàfà. ìsáyẹ̀ ló sọ̀rọ̀ láti mọ̀wé. ìbéèrè yín. ní ìbéèrè mi ni pé ẹlẹ́pà ní ìbéèrè um, ìyá kan ló ṣala ní ló lọ́mọ tí ó ṣaláìsí mm-hmm. ọmọ rẹ̀ ń wá kọ́lé kó tó di pé ó kó bàjẹ́ ṣaláìsí sọmọ yẹn kọ́lé kan kalẹ̀ sílùú wọn ṣùgbọ́ so ọmọ yẹn wá nígbà pé òun fẹ́ di kí ikú kí ọmọ gbé bẹ́ẹ̀ but ikú kí ọmọ gbó bẹ̀ kó máa fi jẹun kó kó kó kó sàmọ́ gbé bẹ́ẹ̀ bóyá ìyá àwọn agbó nígbà tí ọmọ yẹn aṣáláìsí ìyá àwọn sọ pé ọmọ òun kọ fún òun ni igbó òun lòun ní but àwọn bọ́ọ̀lù ayẹyẹ yìí pélé ọmọ yẹn pé o sì yẹ wípé ẹ wò pé sọ dájú pé wọn kọ fún wọn náà ni àbí wọn ò kọ fún wọn. <laughs> o sì yẹ o sì yẹ bọ̀tọ̀mọ̀ ti ṣàlàyé. ẹ lọ orúkọ yín o. ẹ lọ sáwọn. aleykum salaam wa rahmatulah orúkọ yín ẹ ti ń pè. orúkọ mi ibà láti Kaduna. láti Kaduna ìbéèrè yín. ìbéèrè mi alákọ̀ọ́kọ́ hmm. ẹ̀jọ̀ mo fẹ́ béèrè lọ́wọ́ àpapọ̀ ẹni tó bá ń kó sí báńkì hmm. tó dẹ̀ jẹ́ pé business woman ni. Mm -hmm ó ń ta bó ṣe máa ń lo pos wọ́n fẹ́ rajà ní ṣọ́ọ̀bù bó ṣe ń tà náà ni mò ń lò mò ń fi transact bó ṣe pé bóyá mo fowó náà kalẹ̀ lẹ́fun bóyá fún interest purpose mi ìmọ̀ bí mo ṣe fẹ́ bóyá at the end of the month bóyá bí èèyàn ṣe fẹ́ yọ owó náà bóyá interest tí wọ́n fi sí àbí whatever i don't know mi ìmọ̀ bí mo ṣe fẹ́ ṣe because every day every day ni wọ́n mò ń tajà wọ́n kó lọ báńkì mo fi ṣe ten alákọ̀ọ́kọ́ nìyẹn àbọ̀ hmm. mi ìfisílẹ̀ purpose pé bóyá kó ní interest or whatever hmm. wọ́n kàn rajà hmm. alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹjọ́ tí a bá ní tí a bá fi ọmọ tí a ní ọmọ orphan as in ọmọ òrukàn tó ń gbọ́dọ̀ yàn hello. ẹlẹ́ẹ̀kejì tí a ní ọmọ òrukàn tó ń gbọ́dọ̀ yàn tí a wá sọ fún ọmọ òrukàn yẹn pé ọmọ tó ń gbọ́dọ̀ yẹn tó jọmọ ìdí àwọn àtọ́jú pé nǹkan tó wù yàn kó ṣe bóyá bíkọ́sì ọmọ mi ṣe ní ìsìn ọmọ mi ṣe mẹ́sìn ó wá wù mí pé ìwọ náà ṣe mẹ́sìn ó ṣáà ní rárá òun ò ní ṣe nǹkan tí mo fẹ́ kó n ṣe òun fẹ́ kọ́ sẹ́ni kó dẹ̀ dùn wọ́n mi nínú nítorí pé gbogbo ọmọ tèmi ni wọ́n kàwé sí ìgbà tí mo ṣe ti báwọn. yes pé torí òpó ọmọ mi ló kàwé òun á lóun ní kàwé ó dẹ̀ ń bà mí nínú jẹ́ kí mo ṣe. alhamdulilayi ẹni tí ó ti kọ́lé kalẹ̀ ṣáájú kó tó kú tó sì ti sọ pé owó òun kí màmá wọn máa lọ gbé bẹ́ẹ̀ eléyìí tí ó ṣẹ́kù nínú ilé yẹn táwọn bá fi fún àwọn ayálégbé owó táwọn bá ń pa ń bẹ̀ kí màmá máa gbà á ọmọ wa kú kí gbogbo eléyìí tó jẹ́ nǹkan tó ṣeé ṣe wọ́n á ń béèrè ní ìsìn pé ṣé ọmọ yẹn sì ti bùn yá ń lé bùn yá ni àbí báwo ẹni tó bá pé bẹ́ẹ̀ ti ṣe sọ́yìn gan lọ́mọ bá sọ kò kọ́ bùn yá hmm. wọ́n fẹ́ kọ́ bùn ìyá láǹfààní rẹ̀ ni. Hmm. kọ̀kọ́ gbin ìyá ní gbogbo rẹ̀ hmm. so kò fẹ́ kí ìyá òun kọ́ ráre hmm. kò fẹ́ kí ìyá ó jẹ́ ìyá òun kò fẹ́ kí ìyá òun ta wọn ná so ṣùgbọ́n òun ló òun so òun fẹ́ bùn ìyá láǹfààní rẹ̀ ìyá ọmọ gbébi tó bá fẹ́ ń bẹ̀ gbogbo yòókù táwọn bá fi háyà àǹfààní tí bá ń bí kọ́ máa jẹ́ tìyà kó tó di pé ìyá kú torí tó ń wò ní pé bóyá ìyá náà kọ́kọ́ kú kóun tó kú ẹ sì mọ̀ pé olúwa ẹlẹ́dàá kò fi tọ́jú orí tó kú bàtà sì kò kú kálukú bá ti tó náà ní òkú torí ẹ kò gún ìyá nílé yẹn wọn á pín ogún ọmọ yẹn kí n tó bá kàn ìyá nínú ilé yẹn ènìyàn ọmọ wa ṣe báwọn bá ti ṣe fẹ́ mi sí. Mm. ẹni tí ń rajà tí ń tajà tó ṣe pé ń sanwó sínú àkáǹtì rẹ ní gbogbo gbàbówó ti ṣe ń wọlé èsì pé kówó sí báǹkì nítorí pé ó fẹ́ fi máa gba ìlé kankan so kò wá yé pẹ̀lú owó tí ń wọlé bí ṣe ń wọlé púpọ̀ tó yìí bó lòun ṣe máa ma èwo lè lé tí báńkì fi kún èwo sì lójúlówó owó tòun tóun ò fi ní jẹ́ ẹni tó jẹ haramu má halal báwo làwọn ti ṣe ṣe wọ́n rọrùn fún yín lónìí yìí báyìí nígbà tó bá parí transaction ẹ lè lọ through owó tẹ̀ ń san sínú àkáǹtì yín èlé lójúlówó owó tẹ̀ ń san sínú àkáǹtì lónìí ẹ ní exercise book kan ẹ kọ́ lẹ̀. Hmm so tó bá di lọ́la náà kọ́lẹ̀ tó bá di lọ́tún náà so Allah yóò ràn yín lọ bẹ́ẹ̀ jẹ́ máa ṣe ń jojúmọ́ nù nígbà tó bá wá di pé fẹ́ withdraw owó ní àkáǹtì yín ẹ rí i pé àkáǹtì yín ó gbé iye balance tẹ̀ níbẹ̀ wá so ẹ̀yin ó minus iye tẹ̀ mọ̀ lówó tẹ̀ san kúrò nínú iye tí báńkì bá pè ní balance yín àjẹ́ hmm. pé ìtọ́jú ojúlówó owó yín yẹn ó ní tí eléyìí tó fi léhùn ó ní rìbá gbogbo ẹ̀ náà lẹ́gbàá kó ń bẹ̀ o àmì èyí tó jẹ́ ilé tí báńkì ti fi kún tọ́jú haram yẹn èèyàn wọ náà láti bọ́ lọ́wọ́ ẹ̀ hmm. eléyìí dẹ̀ bó ṣe jẹ́ ọmọ òrukàn tí ń gbọ́dọ̀ àwọn ó wú àwọn kọjá pé yọ kẹ́kọ̀ọ́ àwọn á mú kẹ́kọ̀ọ́ irú ìta àwọn ọmọ àwọn kọ́ hmm. nítorí pé àwọn kì í ṣe ìyá kà hmm. ó wú àwọn kọ́ dáa fún gẹ́gẹ́ báwọn ti ṣe ń fẹ́ kọ́ dáa fọ́ọ̀mù àtàwọn ṣùgbọ́n gbogbo báwọn ṣe mú lórí mú lọ́rùn ọmọ sá sọ yìí pé òun ò fẹ́ kàwé tòun iṣẹ́ ọwọ́ lòun fẹ́ kọ́ Ah, ẹ lè fagbára mú lọ síléèwé hmm. ẹ lè fagbára mú jókòó tẹ́tí gbẹ́kọ̀ tí wọ́n máa kọ̀ hmm. ẹ sì lọ dìímù ìsì gbogbo atolúwa dáná láti irú sẹ́kànnà hmm. torí pé n ti àfojúsùn àwọn òbí wa àfojúsùn àwọn alágbàtọ́ wa kádàrà wa ńkọ́ tí àfojúsùn yín tí ó bá ṣe déédéé kádàrà kádàrà náà ni ó padà ṣẹ eléyìí jẹ́ bó ṣe jẹ́ ẹ má mìkan ẹ má fòyà tó bá ti jẹ́ pé iṣẹ́ ọwọ́ náà lọ fẹ́ kọ́ ẹ fi síbi tí wọ́n bá ti ń kọ́ sẹ́yìn dáadáa tìyín kàn ní kékeré ràn lọ nígbà tó bá kọ́ sẹ́yìn tán èròjà arin iṣẹ́ tí wọ́n máa ń lò láti ṣiṣẹ́ hàn ọ̀wọ́ lọ́ràn yín lọ́wọ́ ẹ̀ lè rà fún. ẹ lórúkọ yín o. àwọn ẹ̀ka. aleykum salaam wa rahmatulahi wa barakatuh tó kọ́ ilé ẹjẹ́ ń pè sápà. àwọn ọmọ kọ̀ọ̀kìyà ni. láti wo. láti èdè eh, eh, eh, èmi èmi ò jẹ́ ìgbọ́ wọn gan. ẹ lórúkọ yín o. sàmúlò. wàlẹ́kùn sọlá wọn sọlá kan jẹ́ ẹtí ń pè o. fọ́sìn láti bẹ̀rẹ̀. ìbéèrè yín. ìbéèrè tẹ́nìkan béèrè lẹ́sẹ̀ sí ìmọ̀ọ́mù tó ń sálámù rẹ̀ fún táwọn ọ̀dọ́ nínú sálámù. Mm-hmm. ṣé ìlú mọ̀ọ́mù yẹn tó yẹ fún òun pámánẹ́ǹtì èdè tó máa sálámù rẹ̀ kan nìkan yẹn sálámù rẹ̀ bẹ́ẹ̀ ni máa tún ìyẹn lẹ́yìn àti ìyẹn lẹ́yìn láti ti wà. ó ti yé ẹ lórúkọ yín o hello. hello salamaleykum. aleykum salaam wa rahmatulah ọgá mi ibi ẹ ti ń pè. láti mọ owó ni èmi ni mo béèrè lẹ́ẹ̀kan bọ́ mi ò gbọ́dọ̀ àwọn ẹ̀yìn mi tó béèrè lẹ́ẹ̀kan. ẹ lọ gbọ́ nínú àkọsílẹ̀ ẹ gbọ́ tẹ bá ti pẹ́ wá sí gbọ́ lórí rédíò gàdì ẹ gbọ́ ẹ ló kọ́ yín o. hello salamaleykum. aleykum salaam wa rahmatulah. ẹ dákun àfà hmm. alákọ̀ọ́ orúkọ mi ni ina láti Kaduna again nǹkan tí mo fẹ́ bèèrè lọ́wọ́ stars wa ni pé ẹgbẹ́ àpò ẹni tí wọ́n bá mi tàn mọ́lẹ̀ sí wọ́n ní tí à ń bá rajà náà tí à ń tí wọ́n ń rajà náà tí wọ́n ń kọ́ tí à ń kó owó náà kalẹ̀ eh, at the end of the month èyí ò lè sọ pé iye tí tí yóò dress rẹ jẹ nǹkan tí mò ń try láti explain pé we have a different branches so then kó mọ́ ta ṣe ń rà bóyá ọjọ́ yẹn bóyá ata bóyá palẹ́tà bóyá ata three billion five billion azumi mi o bóyá nínú ẹ̀ náà ìbí náà tún ti transact mo tún ti fọ́ àwọn alábàárà mi tó ń send ọjà sí mi láti ibi kan mo tún ti send ọjà sí wọn so kò tẹ easy fún mi láti identify pé iye báyìí pé ṣé mo lè yọ ok bóyá bóyá bí oṣù bóyá bí olóṣù mo kàn lè yọ randomly kí n kàn yọ owó kan kí n kàn tún ti ṣe sàárà àbí bò. ẹ lọ́kọ̀ọ́ yẹn o. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ẹ̀ka rẹ̀ tó fẹ́ ní ṣíṣe o. mo túbọ̀ tú ọlọ́run jẹ́ kẹ́pẹ́ fún wa o. orúkọ mi ni alimoti sadia tí gbogbo èèyàn mọ̀ ní ìyá sọ̀gán láti orí ògbómọ̀ṣọ́. ìbéèrè mi ni wípé téèyàn bá lọ jìmáàt tó téèyàn bàbá ìwọ̀n mọ́ ẹ dákun rákà mélòó léèyàn lè kí ẹ pèsè ẹ̀mí ṣíṣe ẹni tó béèrè látọ̀yọ́ wípé gẹ́gẹ́ bí ìbéèrè tí wọ́n ṣe nípa pé àwọn kan wà tó yẹ pé tí ìmọ̀n bá ti sálámà alákọ̀ọ́kọ́ àwọn náà sálámà ìmọ̀mù tún ṣe lẹ́ẹ̀kejì àwọn náà tún ṣe ilé nǹkan tuntun níná àìmọ̀kan kò sí tí èbí torí pé ẹ̀rí ẹ̀sìn yìí báyìí ó bùkátà ká kẹ́kọ̀ọ́ pa rẹ̀ èyí ká ń ṣe pé torí pé ọkàn ti mọ kí ó tákàtà kan lọ́kàn máa ṣe àwọn èèyàn lọ́nà mm. so ọ sálámà méjèèjì làwọn èèyàn tó sálámà mm. kódà níbi tó ti jẹ́ pé àwọn èèyàn kan wà tó jẹ́ pé tí màmú bá ti sálámà ẹ̀yọ̀ kan làwọn náà ṣe tẹ̀lé hmm. ẹ̀ ní dàmà wípé hmm. tí wọ́n ń ṣe nù hmm. so ambọ̀sibọ́sí pé wọ́n ti wá jọ mọ́ láàrin ìmáàmù àti jẹ̀mọ́ wọ́n àti èsì pé a ní mẹ́mbà ta kó kọ rẹ̀ lẹ̀ sẹ́nìkan bá wá sara yín tó ń wálẹ̀ kan kọ́ torí ẹ̀ wọ́n ní tí ìmáàmù kan bá ti wá ṣe pé bóun ṣe máa ṣe tonu àìpé aláìmọ̀kan tó yẹ pé àìmọ̀ kanda láàmú débẹ̀ ẹ̀mí kò pé kẹ́ ẹ má ṣe sọ láti lẹ́yìn rẹ̀ hmm. ẹ̀yin ẹjẹ́ ó ṣe sálámà méjèèjì káyọ̀ tó ṣe tìyín ọjọ́ bó ti ṣe jẹ́ hmm. ìyá tó béèrè láti Kaduna nípa ọ̀rọ̀ owó táwọn kò sí báńkì pé transactions àwọn ọ̀fẹ́ báwọn ti ń san làwọn náà tún lo owó so sáwọn kan lè máa yọ owó kan ní yíyọ pé èyí owó ó lè jẹ bí rìbá wọ bẹ bí rìbá ọ bó tówó rìbá bí ò tó bó jùlọ mọ́sá ti yọ yìí ná hmm. náà kó ló tó ẹ mọ̀ pé mi pẹ̀lú yín àfẹ́wọ̀ jahannam iná nìtúmọ̀ ti ń jẹ́ ẹ so àti máa kọ́lẹ̀ kò lè sọ̀rọ̀ hmm. àní ìsìn ká transaction yín pọ̀ títí fifty million naira ti loni le lónìí hmm. lè sẹ́ndì sí àkáǹtì hmm. ọjà tẹ́yìn náà ti lo tó wà ní fún òun jẹ́ sixty million gbogbo ẹ̀ la lè kọ́lẹ̀ ẹ̀hẹ́n torí pé ayé ni gbogbo ataja arajà asanwó báńkì agbowókò báńkì ma so bọ́ǹbà wa ma láyé ọ̀ràn rẹ̀ ọba wàdàlùkìyàmà torí ẹ̀ ẹ́ dákun ẹ̀ jẹ́ ká kíyèsára ẹ̀ máa rẹ̀ bó sì jọ ọmọ yín kan lẹ́fun ní assignment yẹn kò sí nǹkan tó burú ń bẹ̀ àmọ́ pé randomly máa kàn yọ owó kan kọ̀ọ̀ràn hmm. kọ̀ọ̀ràn bẹ́ẹ̀ bá yọ tó ní tí wọ́n fi ṣe ń kọ́ hmm. tẹ bá sì yọ jù ń kọ́ hmm. ṣé ẹ sọ pé ń bọ́ lọ́wọ́ rìbá náà ní pẹ̀lú ojúlówó owó yín rárá o ẹni tó béèrè láti iléèwé wọn ní tí àwọn bá lọ jọmọ á táwọn ọba sọlá rákà mélòó làwọn ṣe a sì máa bá ń ṣe máa ṣe sọ̀látò bọ́ gbọ́láka mẹ́rin lọ. ẹnikẹ́ni tó bá wọn lẹ́nu júmọ̀ àná àmọ́ tó bá pé ìmáàmù ti gborí sókè ní rákẹ́lẹ̀ kejì hmm. níbi rúkọ̀ ó ti gborí sókè ajẹ́ pé sọ̀látì ti bọ́ ọmọ mi lọ́wọ́. Hmm. mo fẹ́ wá darapọ̀ mọ́ wọn torí pé ń gbọ́dọ̀ máa wò bọ̀ láì jẹ́ pé ìmáàmù ti sálámà màá darapọ̀ mọ́ wọn gbà tí ìmáàmù ti nà kúrò ní rúkọ̀ ṣùgbọ́n níyàn tèmi ó jẹ́ pé mo fẹ́ ṣe sọ̀látò zuhur torí júmọ̀ àyẹn ti bọ́ ọmọ mi lọ́wọ́ àníyàn sọ̀látò bọ́ọ̀rù tí mo bá ní o nígbà tí ìmáàmù bá sálámà ìní bùkátà àti túnkọ́ mà ṣe má hmm. màá kà dìde múrákà alákọ̀ọ́kọ́ wa ni àtẹlẹ́ẹ̀kejì màá wá ṣẹ̀ṣẹ̀ jókòó màá ṣe tẹ̀ṣáhùd hmm. lẹ́yìn rẹ̀ màá dìde màá mẹ́lẹ̀kẹta wa màá tún mẹ́lẹ̀kẹrin wa kó tó di pé mo ṣe tẹ̀ṣáhùd mọ́ sálámà. ṣé hmm. ah, mo sì ń bọ̀ ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wáàsí ìta gbangba tí a mọ̀ sí jẹ́rìsọ̀ tó lùbà sí rọ́ lẹ́yìn tó máa wáyé ní marina ní èkó yóò tún wáyé ní ọ̀túnla sunday inshàlá ní aago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ àṣeyìk dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ní pápá abẹ́rẹ́ lùgbọ̀nsọ̀ àwọn náà ni wọ́n ti mọ̀ dáa lẹ́kọ̀ọ́ inshàlá wa kí a máa sọ fún àwọn tí màá ti bọ̀ Allah yóò ṣọ́ àjùgbà náà lọ. bákan náà ẹjẹ́ tó máa fi tó alẹ́ ti pé wáàsí ìta gbangba yóò wáyé ní ìlú Kìṣí ní Kìṣí town hall ní ọ̀la sátọ̀dẹ̀ inṣàlá ní aago mẹ́wàá àárọ̀ gbèrègé ní eléyẹn náà yóò wáyé inṣàlá Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dúnà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógúnọ̀ṣọ́ náà ni wọ́n sì máa dá a lẹ́kọ̀ọ́ àwa tí a bá ń gbọ́ ní kìí àti àgbègbè rẹ̀ ká máa sọ fún àwọn tí wọ́n ti gbọ́ kí aláàkóso rọrùn fún wa lórí ìbéèrè ẹni tí wọ́n béèrè láti ọ̀yọ́ mọ́ ẹni tó kọ́kọ́ béèrè ìbéèrè náà ṣáájú ni tó bá lọ jẹ́ pé ìmáàmù ìmáàmù náà sálámà ẹ̀yọ̀ kan ṣoṣo lòun máa ń ṣe tó ti má lára ṣéyìn lè máa ṣe. báyìí kò sí wàhálà àtò lẹ́yìn rẹ̀ nítorí pé ìwádìí fi hàn pé sálámà ẹ̀yọ̀ kan náà tún fẹsẹ̀ rìn lẹ̀ hmm. tó ń ti pé ìtọ́lọ́lá jù náà nìkan sí méjì. Hmm. ẹ lórúkọ yín o ẹ lọ́rùn. wàhálà. wàhálà àpòsọ́dí gbẹ́sọ̀ láti mọ̀ṣẹ́ lẹ́kọ̀ọ́. ìbéèrè yín. ìbéèrè mi lọ́wọ́ àwọn ṣèlú ni pé wọ́n ní jẹ́nba fẹ́ fẹ́ ìyàwó jẹ́nba mhm. fẹ́ ìyàwó pé ó ní àdó àkọ́jọ́ ìmọ̀ ṣe tí wọ́n ti wọlé ìyàn lálẹ́ ìbẹ́ béèrè ọmọ sá. ẹ lọ́kọ ní o. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Assalamu rahmatullahi wabarakatuh. Ìlànà àkàwọn ṣèkọ àmàlùfẹ́ sọ̀rọ̀ láti Ìkòròdú. Ìbéèrè yín o. Islam ìbéèrè mi alákọ̀ọ́kọ́ náà ni nípa hadith kan pe pé tàbí kan wà ní mọ́ṣáláṣí wọ́n pé àfọlátó kẹrin mi náà náà ní ọ̀sán wá bọ́ta nínú mọ́ṣáláṣí wọ́n fẹ́ bèrè pé nípa hadith yìí kéèyàn náà lè lò lẹ́yìn sọ láti nígbà tí ẹ pé àti pé wọlé kéèyàn ká bọ́ tàǹdà tó ń pè sọ láti bí sara tó tẹ̀síǹtì ọ̀ pé bóyá bí kọ́tà tó téèyàn dẹ̀ mọ̀ pé bí kọ́tà ta ló wọlé téèyàn wá bọ́ tàǹdà mọ́ṣáláṣí yẹn pé gẹ́gẹ́mẹ́tì tó ti pè nígbà tí sọ láti ti wọlé yìí hmm. ọmọ àkì nígbà tí gbòòrò ti wọlé náà ni. Hmm. ìbéèrè ẹlẹ́kejì òun náà ni pé bẹ́ẹ̀ kọ́ wọn ṣe gba àṣàlàyé nípa ìgbẹ́mùtọ́síkì àti pòókì tọ́ba àṣàlàyé méjèèjì mọ̀nọ́síkì àti pòókì bẹ́ẹ̀ ni. Hmm. alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ eléyìí tó ṣe pé wọ́n ṣe láti ìrìnàmọ̀ sùn wípé tá a bá fẹ́yàwó ní alẹ́ alákọ̀ọ́kọ́ tí ìyàwó kọ́kọ́ wọlé àdúrà ò ní ṣẹ̀dá àsọpẹ́ká sí. anábẹ́ sallallahu alaihi wa sallam ní tẹ́ bá fẹ́yàwó tí ìyàwó bá kọ́ wọlé bí asoso orí rẹ̀ ọkọ̀ fọwọ́ sí. allahumma inni as'aluka khayraha wa khayra ma jubilat alayhi mọ̀ ń tọrọ orí arábìnrin yìí lọ́dọ̀ rẹ̀ àti orí tá a dá a mọ́. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ mi ni Ìjọba Ìjọba ti ń jẹ́. Ẹ̀rọ mo fẹ́ bèèrè àwọn dọ́kítà wà ní ìbéèrè kan. Máa ń bẹ máa ń sọ̀rọ̀ àdúgbò ìgbà yìí lọ́dún ìgbà yìí. Ṣé ọ̀rọ̀ àpèjẹ́ ìdádókòó lè ara àwọn kìnìyàn?

tí wọn bá fẹ́ yàwó àdó àti ọkọ ṣe nu. ẹlọ́rọ̀ gan-an yóò. asalaamu sabakatu. wa aleykum salaam. ẹ tún sálámù yín ṣe sá. yà mú. asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. wọ́n gbọ́ ibi ẹni pé o. mo jí láti United States. ìbéèrè mú ní ìbéèrè mẹ́ta sá. yà náà bàbá tó bímọ ló lẹ́kí mùsùlùmí bọ̀ yìí nínú àwọn ọmọ yẹn àwọn sábà tí wọn ṣe mùsùlùmí bẹ ìgbà tó ti wá ní àgbọ́yé pé àwọn ọmọ tí wọn ṣe mùsùlùmí yẹn wọn ní pinnu ogún òun tó wá bẹ̀rẹ̀ láti fún wọn nìkan kó tó di pé ó kú ṣé ìyẹn ò bọ́ sí abẹ́ nǹkan tó lè fa ìbínú fún àwọn ọmọ tó kù nígbà tó yẹ pé kò sí pé wọn ṣe àbáyẹ ní ẹsẹ̀ kankan tó yẹ kó wá fún ẹnìkan lógún tí ò fún àwọn nìkankan kó tó di pé ó kú because Ọlọ́run ló ní pé bàbá tó yẹ pé mùsùlùmí ni àmọ́ ó wá ṣe àṣekì pé ó fẹ́ ìyàwó bíi mẹ́fà nígbà tó wá kú àwọn ẹbí wá dìde pé àwọn ìyàwó méjì tó kù àti àwọn ọmọ wọn wọn ní pín nínú ogún nítorí pé sẹ̀ríà ti fi cut off point sí pé ìyàwó mẹ́rin péré ló yẹ kó ní ìdájọ́ wo ni wọ́n fẹ́ ṣe fún irú nǹkan báyẹn <laughs> ìbéèrè ẹlẹ́kẹta sà hmm. pápápá hmm. ọkùnrin àti ìyàwó tó fẹ́ kọ ọkọ sílẹ̀ tó lóun ò fẹ́ ọkọ mọ́ hmm. ọkọ wa ń béèrè nǹkan tí ó ju agbára tí ìyàwó yẹn lè fi bọ́ okùn lọ́rùn ara rẹ̀ sílẹ̀ tí ìyàwó yẹn wà á rí san so ìgbà tí ìyàwó yẹn wà á rí san ó wá sáà jókòó tí ọkọ rẹ̀ náà àmọ́ ó wá ń títì náà ó ṣe àwọn nǹkan tí ò dáa bí kò mọ̀ gbọ́rọ̀ sọ̀kẹ́ lẹ́nu ǹjẹ́ kò bẹ́tà kí ọkọ yẹn kó fẹ̀kan sílẹ̀ kó kó máa lọ kó mọ̀ sí pé fìtínà tún pọ̀ ní kó ṣe é lọ. Eh, ẹ ti sọ ọjọ́ tí èèyàn ṣe nígbà tí èèyàn bá fẹ́yàwó so kò sì má lórí ìyàwó lásán wọn ní gbogbo àwọn nǹkan ọ̀gùn náà tí èèyàn bá ra bí kí n ra mọ́tò tuntun àbí tòkunbọ̀ náà ni àbí èèyàn ra ẹṣin àbí èèyàn ra ràkúnmí ṣèyàn ṣàdúrà báyìí wọn ní ẹnì tí wọn ti wá béèrè láti Kòròdú pé àwọn gbọ́ pé sàhábì kan nígbà tó gbọ́ pé sọ pé as-salatu khayrun lásìkò tí èsì àsìkò rẹ̀ ó jáde kó táwọn lè lò gẹ́gẹ́ bí ẹ̀rí náà pé tó máa ń pè sọ láti kásìkò rò tó tó káwọn jáde kó nu mọ́ṣáláṣí. àkọ́kọ́ sàábé tó gbọ́ tó ń sọ pé as-salatu khayrun minan nawm lásìkò tí ìsàsìkò rẹ̀ tó jáde kó nu mọ́ṣáláṣí náà ni abdullahi ibn umar radiyallahu anhuma nígbà tí ó wọ mọ́ṣáláṣí ọgbọ́ kan sọ pé as-salatu khayrun minan nawm lọ́sàn ìgbà tó wá jáde ẹnìkan ṣé bẹ́ẹ̀ náà wà ní tá máa ń pe sọ láti kásìkò rè tó tó sá lè jáde àkọ́kọ́ tá máa ń pe sọ láti kásìkò rè tó tó bá wọn ń kọ ni wọn ń kọ báwọn ṣe máa pe sọ láti torí pé kìí ṣe pèpè fún sọ láti ni wọn ń pè torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí àsìkò sọ láti ọ̀bá ti tò tẹ́ gbọ́ ń pe sọ láti kò sẹ́ni tó bẹ̀yìn ike kẹ̀ dá lóhùn nítorí pé ìtẹ́ gbọ́dọ̀ dá lóhùn tẹ́ bá fẹ́ gbaládàá súnà ṣiṣẹ́ bẹ́ẹ̀ òun lè tí wọ́n ń pè lásìkò rẹ̀ àmọ́ kásìkò tó tó ẹ má pèpè fún sọlá wọn ń kọ́ bí wọ́n sì máa pèpè fún sọlá tì yín kò sì sẹ́ni tó bẹ̀yìn pé kẹ́ ẹ dáhùn fún pèpè fún sọlá tì fẹ́ni tí bá ń kọ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní kí ni ìyàtọ̀ tó wà láàrin mùnáfíkì àti pòkì ìyàtọ̀ wà láàrin wọn torí pé òfin ṣẹ̀ríà sọ pé tí gbólóhùn méjì bá ti yàtọ̀ síra wọn ìtumọ̀ wọn náà ń kọ́ bí yàtọ̀ síra wọn mùnáfíkì òun tó ṣe pé àgbàgbọ́ ló wà nínú ẹ̀mí rẹ̀ ìgbàgbọ́ ni ó máa fi hàn wọ́n gbàgbọ́ lórí ahọ́n ìgbàgbọ́ yìí ò tí ì dénú ọkàn wọn àwọn tó ń pè múnafẹ́kì nù alágàbàǹgebè ẹ̀dá àjàò ṣekúṣẹ́ yẹn ni so irú wọn olùjòdìjẹ sọ yẹn àwọn náà ń pè ní múnafẹ́kùn kèfèrí pọ́nbélé ni wọ́n ṣùgbọ́n wọ́n máa ṣàfihàn pé mọ́mìnì làwọn irú rẹ̀ náà lè pọ̀ nínú ìgbésí ayé lónìí àwọn èèyàn tó mọ̀ pé ra mùsùlùmí tuntun ṣolóògbò ni bóòlù ti fẹ́ pera rẹ̀ mùsùlùmí òní mùsùlùmí ni ọ ọ ń jẹ àbọ rẹ hmm. òní mùsùlùmí ni ọ ọjẹ hmm. òní mùsùlùmí ni ọ orò ni wọn ń ṣe hmm. èyí ṣe mùsùlùmí mùnáfìkì ni wọn ń pè yẹn àmọ́ gbogbo ìgbà tí ó bá ṣe orò rẹ yẹn tí ó bá ṣe eégún rẹ yẹn tí ó bá bọ rẹ so kò ní í ṣe lọ́nà táwọn èèyàn fi rí yóò sì máa ṣàfihàn pé mùsùlùmí lọ àwọn eléyìí olú ẹlẹ́dàá sọ pé innal munafiqina fi ad-darki al-asfali mina an-nar wa lan tajida àwọn mùnáfìkì inú sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà làwọn wà ò ní rí aláràǹsì kan fún wọn tó abẹ́ Allah kódà kún kó sànù wa kó má sì wá ní mùnáfìkì mùnáfìkì pọ̀ wọ́n pọ̀ wọ́n pọ̀ gidigidi ẹ̀rí tí wọ́n máa yí padà bí ọ̀gá wọ́n máa sọ pé àwọn bẹ pẹ̀lú àwọn eléyìí wọ́n tún lọ bá àwọn tún iná pa àwọn tún bẹ pẹ̀lú wọn so ìṣẹ̀lẹ̀ ló máa ń tú àṣírí wọn àyàfi táwọn fúnra ara wọn bá tún fẹnu túra wọn fó torí ẹ̀ ni ti ń pè Hudayfa ibn al-Yaman radiyallahu anhuma ní sọ́ọ́hìbù sirri nàbí sallallahu alayhi wa sallam ẹni tí ànábì kó àṣírí orúkọ àwọn mùnáfìkì pamọ́ sí lọ́dọ̀ nítorí pé ànábì dárúkọ àwọn mùnáfìkì fún òun náà sì sọ débi pé Umar ń bi Hudayfa léèrè pé ṣé ń sínú wọn àwọn ta ni àwọn mùnáfìkì tá ànábì fò kọ́ wọn pamọ́ sí ọlọ́dọ̀ ó lò sínú wọn àmọ́ látò ní lọ bẹ́ẹ̀ nìkan bí so bí òde rẹ ti ṣe rí ni kò jẹ́ kó rí títí dénú rẹ̀ hmm. alifásẹ̀ pòkì pòkì yẹn oríṣi méjì lọ gẹ́gẹ́ bí mùnàfíkì náà ṣe jẹ́ oríṣi méjì òhun hmm. tiẹ̀ ọ̀kan wà tó ṣe pé fiskon amẹ́lì hmm. yóò jẹ́ pòkì nínú wa bí ẹni tó ṣe pé ó mutí bí ẹni tó ṣe pé ó ń ságbèrè bí ẹni tó ṣe pé ó máa ń jàǹbá àwọn èèyàn bí ká máa fọwọ́ sí jẹun bí ẹni tó ṣe pé bọ́bá jọkùnrin ó ń fárùngbọ̀n rẹ̀ ẹ̀wù rẹ̀ ń wọ́lẹ̀ mm. so gbogbo eléyìí wọ́n máa ń pè ní ìṣepòkì nínú wà mm. eléyìí kò yọ̀yàn kúrò nínú Islam mm. ìṣepòkì nínú gbàgbọ́ so ẹni tó jẹ́ pé gbogbo ń tó ló abáníká mọ̀ sí ni ó sì gbogbo ìtọ́ bá ní ká ṣe òun ò ní ṣe so àwọn eléyìí ni wọ́n ń pè ní fiskon àtìkàdì ẹni tó bá ti wá jẹ́ pé pòkì nínú gbàgbọ́ ni tiẹ̀ òun náà di kèfèrí so abẹ́olú akọ́dàkùn kọ́ sànù wa hmm. ìgbà tó yẹ pé irú àwọn àwa mu sìgá à ń mutí à ń farúgbọ̀n ẹ̀wù rẹ̀ ń wọ́lẹ̀ ọ̀pọ̀ nínú ṣíṣe àwọn èèyàn tó fi dóòlà àti ṣe lè máàmù lè máàmù lè máàmù hmm. torí ẹ̀ ló ṣe wá nínú tíra sọ́kà wípé ṣé tí ìmáàmù bá jẹ́ pòkì nínú wà àti ṣe rẹ̀ tá a lè tò lẹ́yìn rẹ̀ hmm. àwọn olùmọ̀ṣẹ́ríyà ọ̀rọ̀ wọn tó tẹ̀wọ̀n jù ni pé a lè tò lẹ́yìn rẹ̀ lópin ìgbà tá a bá rẹ́ lómi Hmm. àmọ́ tá a bá ti rẹ́lòmíì tóun èsè pò kí ibà òun ká lọ tò lẹ́yìn ẹni tí èsè pò kí ló pé jù hmm. nítorí pé bígbà tẹ́lẹ̀ yìí ń fẹ̀sìn ṣe yẹ̀yẹ́ ni pé ẹ tó ń ti pé ń sí náà ilé ẹ̀sìn tó wá tò lẹ́yìn ẹlẹ́yìn hmm. ìjábọ̀ ti ṣe jáde. so wọ́n ní ní Niger lẹ́yìn tó béèrè láti Niger Republic wọ́n ní àwọn afurasí pé táwọn kan bá ṣe sọ láti lọ́tọ̀ àwọn tó bá ti sálámà wọ́n mọ́wọ́ lọ́lẹ̀ àwọn ọmọ tó tó tó mú máa lọ fọwọ́ kan gbálẹ̀ lẹ́yìn ìgbà tó bá sálámà kò sí nínú sẹ̀ríà islam kò sí sínú sunna nabọ muhammad sallallahu alayhi wa sallam nǹkan tá a kàn mọ́ nípa àwọn ṣíà tí àwọn bá ṣe sọ láti débi kí wọ́n sálámà ṣíà yìí sálámà ọwọ́ wọn méjèèjì yẹn wọ́n fi na itan wọn tí wọ́n bá wá fi na itan wọn wọ́n wá ya ọwọ́ ọ̀tún sí apá ọ̀tún báyìí wọ́n yà apá òsì náà sí apá òsì báyìí sálámà tiwọn nù so eléyìí jẹ́ bó ṣe jẹ́ ẹni tó béèrè láti US wọ́n ní bàbá tó jẹ́ mùsùlùmí tó wá láwọn ọmọ kan táwọn ti jẹ́ kèfèrí ó náà ti wá síwájú mọ̀ pé àwọn ọmọ tó jẹ́ kèfèrí ńkọ́ wọn ní jogún ọ̀hún ọwọ́ àti tàtàyé kó tó di kókú ó ti bùn wọn láwọn ẹ̀bùn kan nu dúkìá rẹ̀ so that ìgbà táwọn tó jẹ́ mùsùlùmí tó máa ń pín ogún rẹ̀ kò ní jẹ́ nǹkan àbànújẹ́ fáwọn eléyìí lẹ́yìn ikú rẹ̀ nǹkan tí bàbá yẹn fẹ́ ṣe kìí ṣe nǹkan tó dáa àkọ́kọ́ ni pé ó dàbí ìgbà tó ṣe pé inú rẹ̀ dùn ọkàn rẹ̀ sì yọ sí pé apá kan náà àwọn ọmọ rẹ̀ ṣe Islam sòsẹ́ mọ̀ pé léyìí olúwa ó bi léèrè nípa rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmà torí pé Ànábì sallallahu alayhi wa sallam ó ní kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi gbogbo yín lọ́lùdáràn jẹ gbogbo yín pátá ẹni tá a sì bi léèrè nípa níta fún gàjẹ báwo nínú rẹ̀ ó ṣe dùn pé àwọn ọmọ tí wọ́n bí wọn ṣe islam wọn tún wá ń kan sára fún wọn gbósùbà fún wọn kó tún fẹ́ fún wọn lẹ́kùn lórí pé wọn ò ṣe islam a'udhu billahi minash shaitanir rajim so ká má gbẹ́ ìsìn yé wàhálà ńlá ni o wàhálà ńlá gidigidi ni nítorí pé o ti ṣe àṣefìdírẹ́mi ètò tó kó ṣe ìdáhùn lórí rẹ̀ níwájú olúwa ẹlẹ́dàá tó bá di lọ́la gbẹ̀ndàlù kìyàmà kí ló dé tó fi dẹjúlẹ̀ tí kálùbọ́ fi wọ̀ báwo ló ṣe ń wòran táwọn ọmọ rẹ̀ fi ya rí mọ́ lọ́wọ́ mo tún wá fẹ́ dá wọn lọ́lá bùn wọn lẹ́bùn lórí pé wọ́n jẹ́ kèfèrí eléyìí ọ̀tọ̀ o tó bá ti lè bùn ọmọ kan lẹ́bùn o gbọ́dọ̀ bùn ọmọ míì náà lẹ́bùn nítorí pé bá a ṣe bí bẹ́ẹ̀ náà la bí ọmọ kò sí nǹkan kan tó fẹ́ fún ọ láǹfààní pé kó fún ọmọ kan tó jẹ́ kèfèrí lẹ́bùn kó ọmọ fún ọmọ tó jẹ́ mùsùlùmí lẹ́bùn lójú ayé rẹ̀ so lẹ́yìn ìgbà tó bá wá kú ẹni tí kìí ṣe mùsùlùmí kò lẹ́tọ̀ọ́ sáti rẹ̀ torí pé Islam ó wà very clear nínú eléyìí ọmọ náà ti mọ̀ pé òun ní nǹkan kan fi dúkìá rẹ̀ sí lẹ́yìn ikú rẹ̀ náà ló ti sọ pẹ́sìn tí wọ́n ń ṣe tí ó fún láǹfààní àti jogún rẹ̀ kò pé òun ń ló fi pa ẹ̀sìn yẹn tí kó tó di pọ̀ kú. wọ́n ní bàbá tó ṣe pọ́ fẹ́ ìyàwó mẹ́fà so ìgbà tó wá kú àwọn mọ̀lẹ́bí wa dìde pé ìyàwó karùn-ún àtẹ̀kẹfà àtàwọn ọmọ rẹ̀ ò ní jogún kankan ṣé bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni wọ́n ní jogún kankan àfẹ́kún àfi àbámọ̀ nítorí pé obìnrin tó bá ti gbà pọ̀ nfẹ́ lọ sí ìyàwó karùn-ún tẹ́lẹ̀ náà òun náà mọ̀ pọ́wọ́ òfo lòun mú jáde ńbẹ ọmọ tó ń bá sì di gan ọmọ zina ni torí pọ́n zina lòun náà mm. bákan náà ìtọ́jú ìyàwó kẹfà keje lọ síwájú bá a ní a àlèmọ́mù ló so igi àlèmọ́mù ò lọ dàrún tí ń so igi tó lu ọ̀fẹ́ pé kí wọ́n so mm. ìyàwó bá ti ju mẹ́rin lọ ọ̀ràn á dànù mm. kò tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà Allah ìwọ ni wọ́n padà dùn àwọn ọmọ rẹ ni wọ́n padà sorí kọ́ ní ìgbà tó bá di pé ọkùnrin yẹn bá kú táwọn ẹni tó nímọ̀ nípa ẹ̀sìn tó máa sọ fún wọn pé àwọn mẹ́jọ wọn fi sáyé hmm. táwọn abẹ́rẹ́ sí ní ṣèwádìí èwo la kọ́kọ́ èwo la kejì hmm. èwo la kẹta èwo la kẹrin nínú àwọn ìyàwó tó fẹ́ tí wọ́n sì so igi fún hmm. tí wọ́n á ní ẹ̀ka àrùn kẹfà keje kẹjọ àwọn òní nǹkan kan gbà táwọn ọmọ wọn wọ́n dákun kí wọ́n jáde kó ń bì sọmọ pé ń jọ yẹn kò ní rọrùn fún yín gbà wọn lóbìnrin tó fẹ́ bọ́ ọkọ dànù tọkọ wa ń tọrọ lọ́dọ̀ rẹ̀ ń tọ́pọ̀ ju ń tó fún lọ níjọ́ tí ọ̀fẹ́ so tíyàwó wa tàtàrà pé òun ò lè rówó nsàn tí wọ́n ń gbé pẹ̀lú ọkọ òun tìbàjẹ́ tìbàjẹ́ àti ìwà tó ṣe é pé kọ̀tẹ́ ọkùnrin náà lọ́rùn ṣé kọkùnrin yẹn kúkú túlẹ̀ sí kò pé bí bẹ́ẹ̀ ni òfin ṣeré àgbà pé tí obìnrin bá fẹ́ bọ́kọ lẹ̀ kó dá sọ̀dáàkì rẹ̀ padà òfin yìí sì tún gbà pípọ́kọ lè tọrọ jù bẹ́ẹ̀ lọ. Hmm. so ṣùgbọ́n tí ó bá jẹ́ pé ó fẹ́ fi dá alágara kọ́ lọ ni ó sì ti fi hàn pé fẹ́ lọ náà ni. Mm kó burú gbáyé sọdá kí tó fún jẹ́ ọmọ àlọ́. jazakumullahu khairan sheikh ẹ jẹ́ kí wọ́n fi tó wọlé tí pé wá àti ìta gbangba yọ wáyé léyìí tí a kò ní jẹ́lísà tòlùbàṣírọ́ ní marina lẹ́kọ̀ọ́ ní ọ̀túnla sunday inshàlá láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ sheikh dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógún oṣù náà ni wọ́n ti máa dára lẹ́kọ̀ọ́ bákan náà wáàsí ìta gbangba yóò wáyé ní ìlú kìṣí ní kìṣí town hall ní ọ̀la sátọ̀dẹ̀ láago mẹ́wàá àárọ̀ déédéé àwa bá ń gbọ́ kí a sọ fún àwọn tí wọ́n ti ká sọ fún àwọn tí wọ́n ti gbọ́ báyìí aláà yóò ṣe rọrùn fún wa yóò ṣọwájú ìgbà náà lọ. ẹ jẹ́ kí n ṣe báyìí ṣe ẹ lábẹ́ ìbéèrè tí ẹ ti dáhùn síwájú kọjá ẹni tó béèrè pé tó máa ń pe sọ̀lá tó ń pè lásìkò sí òtítù wípé ṣé ẹni jáde kó mọ́ síláṣí pé ẹ sọ pé kò tọ́ káàtì ẹ̀ máa dá lóhùn fún ìpèwè tó ń pè wọ́n ṣé ẹ̀ wá lè jáde náà. dáadáa ẹ máa wọ̀ láti jáde ta ló mú ọ mọ́lẹ̀ ní tí sẹ́rí àṣọ ni pé hmm. tí wọ́n ti pèpè fún sọ̀lá hmm. o sì wá nú mọ́ṣáláṣí hmm. o sì ti lálù àlà o sì sábàbí kan tó fẹ́ gbọ́ jáde ò gbọ́dọ̀ jáde àmọ́ ní ìsìn wọn ò tí ì pè sọ̀lá tí wọ́n á fẹ́ mú ọmọ jáde torí sọ̀lá ti tá pè lápè lẹ̀ wọ́n ń kọ́ bí wọ́n ti máa pè sọ̀lá tì <laughs> torí ẹ̀ kò sí nǹkan kan tó mú ọlọ́pẹ́ kọ́ ọmọ jáde ẹ jẹ́ kí wọ́n gbére lé wa láti ọ̀dọ̀ gbọ́dọ̀ Abdullah ní LAUTECH lógúnmọ̀ṣọ́ wọ́n ní kí ni ìdájọ́ kí èèyàn ó kàn déédéé dọ́gbọ́n débi fóònù ẹlòmíì láti ṣe àyọjú hàn sí àwọn mẹ́sẹ̀gì ẹ̀ bíi WhatsApp bíi WhatsApp messages látàrí àhesọ ọ̀rọ̀ kan tí èèyàn gbọ́ nípa onítọ̀hún yẹn pé ó fẹ́ fẹ́ arábìnrin kan àmọ́ ẹnu à ń sọ̀rọ̀ lórí rẹ̀ náà ni wọ́n sì wà lọ́wọ́ ẹnìkan tó fẹ́ tó fẹ́ kó mọ́lẹ̀ bí ọ̀rọ̀ náà bó ṣe lọ ó wá lọ síbi fóònù ẹni náà láti mọ gbogbo messages yẹn ló bá kọ́pì àwọn mẹ́sẹ́gì yẹn jáde pẹ̀lú àwọn pẹ̀lú kóòdù kan tó ṣe pé yóò fi máa ní access sí whatsapp mẹ́sẹ́gì sí. kọtọ kọtọ lábẹ́ òfin Allah ìwàkiwà ni ọwà burúkú tí máa ń fàyà sàárè anabi sallallahu alaihi wasallam kọjá gbára sàárè méje ó ní innahuma la yu'addaban ó ní mo búra pé wọ́n fìyà jẹ àwọn méjèèjì nígbà hmm. tí nítorí rẹ̀ fìyà jẹ wọn kì í ṣe tó tóbi lọ títí rìwáyà kan ló tóbi ọ̀kan nínú ẹ̀ṣẹ̀ tí àwọn méjèèjì ṣẹ̀ ni pé wọ́n á máa ọ̀kan nínú olófòfò ni hmm. kí ni wọ́n fẹ́ máa ṣe hmm. kí ló kàn òfin lọ mí ń dá sí hmm. abojúgun lẹ́bẹ̀ẹ́ tì kí ló kàn kí ló kàn pẹ̀lú sẹ̀mí ẹlòmíì. ó ní ó fẹ̀sùn kàn pé òun kẹ́dùn pé wọ́n ń ṣe ìlú. kí ló kàn kí ló kàn òun gẹ́gẹ́ bíi ṣẹ̀ríà <laughs> ọjọ́ bó ti ṣe jẹ́ torí pé Islam ọ̀bẹ̀yìn kẹ́ máa tọkùnpin ọjọ́ bó ti wọ́n tọkùnpin tiẹ̀ náà <laughs> جزاكم الله خيرا شيخ Ah, ọpẹ́ pàtàkì lọ́wọ́ alimọ̀dínà sẹ́ńtà ní pápá abẹ́rẹ́ lógún ọ̀sẹ̀ tí wọ́n ṣe agbátẹrẹ tèyí ọpẹ́ pàtàkì lọ́wọ́ broda waliyula broda abdulwadud àti abdulzainab tí wọ́n dìjọ kọ́ orin ọ̀jẹ̀ zakumullahu khairan asheikh dr osafudin gbadebo ọ̀rọ̀jẹ̀ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà sẹ́ńtà ní pápá abẹ́rẹ́ lógún ọ̀sẹ̀ náà ni wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan jọ̀kan látìgbà yìí wa ọ̀làdùn níbi ló lóko mi á pàdé مالك الملك ذو الجلال والإكرام